dùnú ọmọ àlùbáríkà akáwọ ọ̀rọ̀ yẹn dé ní yàjóyàjó ẹ̀yẹ mújọkọ tọwọ́ kẹ́ ẹ mú tọ́mọ tí ń ṣe báàlì ọ̀rọ̀ ká máa já yín sí bẹ́tà. a fẹ́ máa já lulẹ̀ pìgbẹ́ ẹ̀kọ́ ẹ̀wà. Ah, ah àti ṣètò ọ̀fẹ́ máa jálulẹ̀ pì bí ẹ̀kọ́ yèrè. bí o ṣe ẹja kókó já kókó rìn tá a kú wá sóde lóòrọ̀ ní ká já sí yín létí. kó tó di pa wá lọ sínú kẹtẹpẹ gbọ̀ngàn ní sọ̀ọ́sọ̀ lóòrọ̀ ìròyìn àkọ́kọ́ rèé eléyìí tó jáde wá nínú ìwé ìròyìn Nàìjíríà Tribune níbi tí ìjọba àpapọ̀ lẹ́dẹ̀ Nàìjíríà ti ń ṣèlérí wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ ńlẹ̀ Nàìjíríà ẹnu rẹ̀ tó ti ń ju àjórẹ̀yìn láwọn apá ibìkan nílẹ̀ yìí àwọn ti ṣetán láti kó gírí mọ́ nílẹ̀ Nàìjíríà ní tìbútòrò léde yìí o kí iná ẹ̀ka ètò ẹ̀kọ́ kọ́kọ́ fi lè máa ta kàngbọ̀n pẹ̀lú tàwọn léde tó ti làmìlaka lágbàáyé àwọn ìlànà yìí ìlànà yìí àti ìlànà yìí làwọn sì fẹ́ lò láti múná ẹkẹ ètò ẹ̀kọ́ máa jó sọ́wọ́ wájú àwọn ìlànà wo Nigeria Tribune ló fi ròyìn lélẹ̀. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ni. kí ló tún wí. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣíde ètò fífún àwọn tó kù ní ẹ̀ka tó lówó. ìyẹn ní ìpínlẹ̀ Kogi ìwé ìròyìn The Punch ló lẹ́kúnrẹ́rẹ́. nínú ìwé ìròyìn The Nation tó jáde fún tòní ilé ìgbìmọ̀ asòfin àgbà kejì lórílẹ̀-èdè Nàìjíríà Federal House of Representatives wọ́n ti sọ bó ṣe ṣe pàtàkì tó fún ìjọba àpapọ̀ lédè nàìjíríà tòun ti àwọn ìjọba ìpínlẹ̀ tó ń bẹ ní tìmútòrò lédè yìí lórí àti lè ṣe agbátẹrù ẹbù fọpọ lóní kéréje kéréje ilé tó ń pè ní meduna refineries ẹ máa gbọ́rọ̀ yẹn lóòrọ̀ òní. nínú ìwé ìròyìn the punch láàárọ̀ ni ilé ìgbìmọ̀ asòfin àwọn aṣojú ti búra fọlọ́ọ̀ṣẹ̀rí o wọ́n gbé gbogbo dúkìá ìjọba táwọn kò fi jìbìtì kójọ làwọn gbà padà ìwé ìròyìn the punch ló múròyìn wá. àgbáríjọ nípa ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì nílẹ̀ nàìjíríà tá a mọ̀ sí ASUU ẹgbẹ́ ASUU ti bọkàn jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń kọmi nínú akọ́tà wáyé o látàrí bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbàágbèjì àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì lọ́lẹ́dẹ̀ẹ́ nàìjíríà bí wọ́n ṣe ń kọ̀wé tí wọ́n ń fipò wọ́n lẹ̀ ASUU ni hẹ́ẹ̀ hẹ́ẹ́ ewu ń bẹ lóko ló ń gé ló ń jẹ gangan fúnra rẹ̀ ewu ni o lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà. ọ̀gá àgbà pátá fúnléeṣẹ́ ológun lẹ́wà taurid lágbájá ló ti tọrọ àforíjì o. látàrí ìbúgbàmù àdó olóró tó wáyé ní ìpínlẹ̀ kaduna ìwé ìròyìn nigerian tribune ló làkọlé náà. ṣé àtìkú abubakar ó pè fún ìwádìí alágbára látàrí àdó olóró tó bú gbàmù ní ìpínlẹ̀ Kaduna lọ́jọ́ àìkú Sunday tó kọjá lọ yìí o ní agbègbè tó ń pè ní Tudunbiri Àtíkù Abubakar sọ̀rọ̀ ó tọ́kala ìwé ìròyìn Vanguard ló fi ròyìn lélẹ̀. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ òde ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà náà wọ́n ti tọ́lẹ̀ láfọlọ́ńṣẹ̀rí o wọ́n gbé owó gẹ́gẹ́rẹ́ tí a gbé lọ́wọ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ó ta èkó ní àwọn jọ fà á pẹ̀lú ìjọba àpapọ̀ ìwé ìròyìn the punch ló là kọ́lé náà. nínú ìwé ìròyìn the nation tó jáde fún tòní sọ́tàǹtì ìlú sokoto òun ló ti ń ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tó lẹ́nu lẹ́ka ètò ẹ̀kọ́ tòun ti ẹ̀ka ìmọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè nàìjíríà wípé gbogbo yín pátá ẹ̀sùn sokoto yín kọ́lé dáindáin ẹ̀ jájọ fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti ìpèníjà eléyìí tó ń fi orílẹ̀-èdè nàìjíríà lápè ìròyìn pọ̀ ọ̀rọ̀ pọ̀ eléyìí tí sọ́ọ̀tà ń sọ nínú ìwé ìròyìn the nation tó jáde fún tòní. igun kan nínú ẹgbẹ́ olóṣèlú labour party ti tako peter obi o látàrí ọ̀rọ̀ tó sọ nípa ìṣèjọba tinubu ẹ farabalẹ̀ gbọ́ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn the pound. ecowas wọ́n gbẹ̀dájú alágbára kan kalẹ̀ lánàá lóníkàsàgbọ́à wọ́n ní orílẹ̀-èdè olómìnira Benin owó kan eléyìí tó tó mílíọ̀nù lọ́nà ogún sẹ́fà ìyẹn twenty million sẹ́fà ọjà ẹgbẹ́ e lóníkàsàgbà fún Sunday Igboho Igboho ṣà látàrí kíni náà ilé ẹjọ́ ta ilẹ̀ olómìnira Benin ó ta wọ́n lójì ẹ máa gbọ́rọ̀ ìyẹn lóòrọ̀ òní. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ òní hmm. ilé ẹjọ́ tó ga jù lọ́nà wá ti pé kí Ozekhome kó lọ sọ́wọ́ òótọ́ ṣe jẹ́ ìfarabalẹ̀ ó gbọ́ láàárọ̀ ni. ẹ̀yin kọ́ yìí a lè torí wípé ọbẹ̀ dùn káwá kú ẹran mẹ́sànlá láti kó jẹ nígbà tá à ń tọ́ ọbẹ̀ wò kìlá wàá fi jẹun tó ń jẹ bá jiná tán. òun fẹ́ jẹun ó fẹ́ jẹun ẹ̀ lásán nù. láìwá ọyẹ ẹja nínú ìwé ìròyìn Nàìjíríà Tribune tó jáde fótó ní níbi tí ìjọba àpapọ̀ léde nàìjíríà ti ṣe ń làjẹ́ pé ìrìn àjò lórí àti lè jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ léde nàìjíríà kó dúró re ju ti àkókò eléyìí tó wáyé lọ yóò bẹ̀rẹ̀ lónìí ràbájì gan ní ọdún twenty twenty four eléyìí tá a wò lọ́ọ̀kan yìí léyìí tó jẹ́ pé nígbà tí ó bá fi di ọdún twenty twenty seven ẹ̀ka ètò ẹ̀kọ́ léde nàìjíríà yóò lè máa ta kàngàn pẹ̀lú tàwọn léde eléyìí tó ti làmìlaka káàkiri àgbáńlá yìí o alákòóso ìjọba àpapọ̀ léde nàìjíríà eléyìí tó ń rí sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n taohid mama òun lójú kọ́rọ̀ òun ò di mímọ̀ níbi ètò àpérò ọlọ́jọ́ méje kan eléyìí tó jẹ́ pé yàtọ̀ fún alákòóso fẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí alákòóso kejì fúnra ẹ̀ka ètò ẹ̀kọ́ lẹ̀ nàìjíríà bákan náà ọ̀mọ̀wé yusuf sununu òun náà wà mẹ́ tó fún àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà níbi ètò ọ̀hún tó wáyé ní ìlú wuyo eléyìí tó wà ní ìpínlẹ̀ akwa ibom níbi tí wọ́n ti wá ṣe lálàyé níbi ètò àpérò ọlọ́jọ́ méjì ọ̀hún pé èròǹgbà aṣíwájú bọ́lá ahmed tinubu ti ṣàrọ̀ lẹ́dẹ̀ nàìjíríà lákòótá wáyé láti sọ ẹ̀ka ètò ẹ̀kọ́ lẹ́dẹ̀ nàìjíríà d dọ̀tun kò yín gẹ rárá àti rárá o ìdí rèé tó fi jẹ́ pé àbá ètò ìsúná ọdún tó ń bọ̀ ìyẹn ti ọdún twenty twenty four eléyìí tí ààrẹ bọ́lá tinubu tó gbé lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà lọ́sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún àwọn owó eléyìí tí bọ́lá tinubu yàtọ̀ fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe tó àti bó ṣe yẹ òun ni tinubu ọ̀nà yàtọ̀ fílẹ̀ yìí ń kọ́ àbájọṣepọ̀ ètò òun ti ìfikùnlukùn tòun ti ìfọ̀rọ̀wálẹ́nuwò àti ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tó ń lọ lọ́wọ́ láàrin iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ taládàáni òun ni ìrètí wa ìpè ńgbà tí ó bá fi di oṣù kéde ọdún tó ń bọ̀ bẹ̀rẹ̀ láti oṣù kéde ọdún twenty twenty four títí títí tí ó fi wá di ọdún twenty twenty seven ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà níṣẹ́ ni wọ́n máa gbé sàdánkátà fún ààrẹ bọ́lá tinubu látàrí pamọ́lẹ́gbàgbé eléyìí tí ó kó lẹ́ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí ẹni tí í ṣe alákòóso ìjọba àpapọ̀ fọ́rẹ́ka ètò ẹ̀kọ́ lẹ̀ yìí àti alákòóso kejì fọ́rẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n wá lo àkókò ọ̀hún láti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn lọ́gàá lọ́gàá lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè nàìjíríà àti àwọn àwọn tó lẹ́nu lẹ́ka ètò ẹ̀kọ́ lẹ̀ jí wípé àgbájọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí tí bàárẹ̀ Bọ́lá Tinubu ti ṣàrẹ orílẹ̀ Nàìjíríà tó bá ní lọ́kàn láti mú àyípadà ọ̀tun níbẹ̀ ẹ̀ka ètò ẹ̀kọ́ lẹ̀ tí àwọn lọ́gàlọ́gà yìí náà tí àwọn náà bá ṣe ìrànwọ́ fún ìjọba àpapọ̀ àti èròǹgbà ìjọba eléyìí tó dáa tó bẹ̀ gẹ́lẹ́ka ètò ẹ̀kọ́ èròǹgbà rere yìí yóò tètè wá sí ìmúṣẹ o Nigeria Tribune ló fi ròyìn yẹn lélẹ̀. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ni. kí ló tún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ sinners ni wọ́n ti búra fọláńṣẹ́ rí o wọ́n pé àwọn yóò gbógun ti owó gegere eléyìí tí a fi kówó ilé ẹ̀kọ́ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bá a ṣe rí i kà wípé ààrẹ gbé àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè yìí ẹ̀ń tá a mọ̀ sí lọ́kì ẹ̀mọ́nẹ́fẹ̀ iná ló ti búra fọláńṣẹ́ rí ó ní ikọ̀ tí òun kó sòdè tí àwọn ń ṣe ìjọba lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà àwọn òní bẹ́sùbẹ́gbà o láti gbéná kojú ìjọba orílẹ̀-èdè yìí lọ́t látàrí ìṣàfikún owó àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ń tọ́ka sí wípé ìdí pàtàkì tí a fi gbé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà kalẹ̀ iná ní láti máa jà fún ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀‐èdè nàìjíríà jákèjádò orílẹ̀‐èdè yìí bákan náà ìlú ń pè fún àsọyépọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tínúbí nínú àwọn ọmọ ẹgbẹ́ náà sì ó ní jùlọ àwọn tí wọ́n pàdánù nínú ètò ìdìbò eléyìí tí àwọn ṣe kọjá ní nílùú àbújá léyìí tó gbé òun wọlé gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ nas lórílẹ̀‐èdè nàìjíríà ó tún tẹnumọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ti ké sí gbogbo àwọn tó yẹ o láti lè rí dájú wípé àwọn ṣe àtúnṣe ìyẹn sí owó gegere tó dé bá owó ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀‐èdè nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ ìdí mímọ̀ lọ́jọ́ ajé nílùú àbújá níbi ìpàdé àpérò kan eléyìí tí wọ́n ṣe nínú ẹni tó jẹ́ pé ààrẹ fún ẹgbẹ́ nọ́ọ̀sì náà tòun ti tó jẹ́ olù olùdarí ìgbìmọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ hafiz akintayẹ eléyìí tí wọ́n ṣe ìdìbò yàn nígbà tí wọ́n ṣàbẹ̀wò sí i láti lọ́ọ́ fi àtìlẹ́yìn wọn hàn ibẹ̀ ló ti ń pé òun ti ṣe o láti rí i dájú pé àwọn ṣèpàdé pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà láti lè mọ̀nà tí wọ́n fi mú ẹ̀dínkù bá owó gegere eléyìí tí wọ́n mú bá owó ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè yìí ìròyìn pọ̀ púpọ̀ jáde láàárọ̀ ni. bí ó ṣe ẹ jẹ́ kí èmi náà gba ìwé ìròyìn The Punch tó jáde fún tòní mú lọ́lẹ́dẹ̀ Nàìjíríà níbi tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì nílẹ̀ wa ASUU tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé níbi tí nǹkan dé dúró láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì nílẹ̀ yìí látàrí bí ẹgbàágbèje àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì tó ń bẹ ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń kọ̀wé tí wọ́n fi pò wọ́n lẹ̀ ha ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ gangan fúnra ewu ni o ìyẹn tíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tí wọn ò bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí bí àwọn olùkọ́ ṣe ń kọ̀wé tí wọ́n fi pò wọ́n lẹ̀ tí wọ́n sì ń sá lọ sí ilẹ̀ amẹ́dùnlẹ̀ o ọ̀gá àgbà ẹgbẹ́ aso ní ilé ẹ̀kọ́ ga fáfitì ti ìlú ìbàdàn eléyìí ti ṣe olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ayọ̀ akínwọlé òun ló fi àtẹ̀jáde ọ̀hún léde o nígbà tó ń bá àwọn onírè ìfọ̀rọ̀ jomitoro nílùú ìbàdàn níbi tó ti tọ́ka sí àwọn nǹkankan àwọn nǹkankan àtàwọn nǹkankan bíi owó oṣù eléyìí tó kù díẹ̀ káàtó tí ọ̀pọ̀lọpọ̀ ìṣítù ń kí ń rí owó oṣù ọ̀wọ́ gbà lásìkò yàtọ̀ fẹ́lẹ̀ yìí ń kọ́ owó àjẹmọ́nú eléyìí tó kù díẹ̀ káàtó tíjọba kì í san fún àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ga ìmú ìgbé ayé dẹrùn fáwọn olùkọ́ àti àwọn èròjà ẹ̀kọ́ eléyìí tó tó bá mú kí ẹ̀kọ́ wò ní kọ́ lẹ́yìn tí ìjọba àpapọ̀ lédè nàìjíríà tí wọ́n ti fọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú ní àkókò tá a wà yìí wọ́n ní wọ̀nyí àti àwọn míì òun ló ń ṣokùnfà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gafafti lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń kọ̀wé wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ tí wọ́n sì ń lọ sílẹ̀ òkèèrè níbi tí wọ́n ti ń tọ́jú àwọn olùkọ́ dáadáa ju ti torílẹ̀‐èdè nàìjíríà lọ ọ̀jọ̀gbọ́n akínwọlé tiẹ̀ lọ́làyé sọ́wọ́ iwájú nínú àlàyé tó ṣe fún àwọn oníròyìn ní ìlú ìbàdàn tí solúlùkúnlé ọ̀yọ́ níbi tó ti ní nǹkan tó wá ń bani gan tó bẹ́ẹ̀ gẹ́ ní àkókò àkókò tá a wà yìí ni pé látàrí bí iná ẹ̀ka ètò ẹ̀kọ́ bó ṣe ń ju àjórẹ̀yìn ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n níbẹ̀ náà níjọba àpapọ̀ ilẹ̀ yìí tó ń gbìdánwò láti dá àwọn ilé ẹ̀kọ́ ga fáfitì kan eléyìí tí wọ́n tún tó méjì lé ní ọgbọ̀n ìyẹn thirty two universities láti tún dá wọn lẹ̀ fún àwọn tó wà ńlẹ̀ lákòótá wà yìí tí wọn ò rí bùkátà wọn gbọ́ bó ṣe tú àti bó ṣe yẹ ọ̀jọ̀gbọ́n ayọ̀ akínwọlé ẹni tó jẹ́ alága ẹgbẹ́ asu nílẹ̀ ẹ̀kọ́ ga fáfitì ti ìlú ìbàdàn ó ṣàlàyé fáwọn onírè ìsọwọ́ iwájú ó níbi tí nǹkan dé dúró yìí lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ti di àìláṣọ lọ́rùn pàká eléyìí tó tú àpérò fún gbogbo ọmọ eriwo torí pé kò sí èyíkéyìí orílẹ̀ káàkiri àgbáńlá ayé eléyìí tí ó fẹ́ lámìlaka tí ó sì fẹ́ wà lọ́wọ́ iwájú tí ó wà máa fi ọwọ́ ẹ̀hẹ́rẹ̀ hẹ mú ẹ̀ka ètò ẹ̀kọ́ ní irúfẹ́ orílẹ̀ bẹ́ẹ̀ ìdí rèé tó fi yẹ kíjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà kí wọ́n tètè forí korí forí okòó sọ̀ ọ́ dúró pẹ̀lú àwọn tó mọ̀tì fún tẹ̀dọ̀ ní nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ lẹ́ka ilé ẹ̀kọ́ gíga fáfitì ní tìbútò orílẹ̀-èdè yìí the punch ló fi ìròyìn ẹ lélẹ̀. nínú ìwé ìròyìn the punch bákan náà làkọ́lé kan ti yọ o tó ń pè ìjọba àpapọ̀ ti ṣíde fífún àwọn tó kù díẹ̀ káàtó lọ́wọ́ ìyẹn ní ìpínlẹ̀ kogi ìwé ìròyìn the punch ló gbé e síta bá a ṣe rí kà wípé ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti ìgbógun ti ìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà iná ni wọ́n ti ṣíde ètò kan nípa fífún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún ní owó ìyẹn ní ìpínlẹ̀ kogi ọjọ́ ìṣẹ́gun àná iná ni wọ́n bẹ̀rẹ̀ ètò náà gẹ́gẹ́ bá a ṣe rí kà wípé ogún ẹgbẹ̀rún náírà twenty thousand naira iná lówó àwọn tí wọ́n pé wọ́n fẹ́ fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ kogi tí a sì ti bẹ̀rẹ̀ lánàá wọ́n ní látàrí àti yọ àwọn ènìyàn kúrò nínú ìṣẹ́ tòun ìyà àti lárapa àkóbá eléyìí ti ti yíyọ owó ìrànwọ́ orí epo tó ti fà fọ́pọ̀lọpọ̀ ènìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ìdí pàtàkì rẹ̀ o tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà tí a fi pé twenty twenty thousand naira iná làwọn láti máa fáwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ ọmọnìyàn àti ìgbógunti ìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀mọ̀wé bẹ́tà ẹ̀dù gẹ́gẹ́ bó ṣe ń sọ di mímọ̀ níbi ìṣídìí ayẹyẹ pípín owó fún àwọn olùjàǹfààní náà ibẹ̀ ló ti ń ṣàlàyé oníṣẹ́ rí owó twenty thousand naira tí wọ́n fún àwọn ènìyàn yìí ó ní kì í ṣe ẹ̀yáwó kì í ṣe pé wọ́n fẹ́ san padà ìjọba àpapọ̀ wọ́n finú fẹ́dọ̀ láti fáwọn èèyàn ni gẹ́gẹ́ bó ṣe ń sọ di mímọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè yìí Tinubu iná ló ti farajìn láti rí i dájú pé ọkú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣẹ́ tòun ìyà gẹ́gẹ́ bó tún ṣe ń sọ ó ní òun àti àwọn ikọ̀ òun iná làwọn ti wà lórí ìlànà tí ààrẹ gbé kalẹ̀ ó ní èròǹgbà ìjọba àpapọ̀ ni náà ní láti rí i dájú wípé àádọ́ta mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n yọ kúrò nínú ìṣẹ́ tòun ìyà ó ní ààrẹ Tinubu iná ló ti gbé àwọn ìlànà míì kalẹ̀ láti lè rí i dájú pé wọ́n ṣàmúgbòrò ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí ìròyìn yìí pọ̀ púpọ̀ púpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ nínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ òní. bí o ṣe ẹ jẹ́ kí èmi gba ìwé ìròyìn platform times tó jáde fótó nínú kí n fún yín ròyìn kan o eléyìí tó ní í ṣe pẹ̀lú àjọ tòun ti ilé ẹjọ́ ECOWAS àti Sunday Adéyẹmọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Ìgbòho ṣà lánàá ìgbẹ́jọ́ alágbára kan wáyé ìyẹn ilé ẹjọ́ ti ECOWAS èlé tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti ṣọ́nù lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí ìdájọ́ ilé ẹjọ́ ECOWAS ọ̀hún tó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé orílẹ̀‐èdè ti olómìnira Bẹ̀nẹ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé láti fi kélé òfin gbé Sunday Adéyẹmọ ilé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn túbọ̀ sí Sunday Ìgbòho ní ọdún 2021 ilé tí wọ́n sì wá sáàmọ́ gbaga ní orílẹ̀‐èdè ọ̀hún òun ló kù díẹ̀ káàtó tí wọ́n sì tasẹ̀ àgẹ̀rẹ̀ nípa títẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ nípa òfin ilé tó n ní í ṣe pẹ̀lú dídáàbòbò ẹ̀tọ́ ọmọnìyàn káàkiri àgbáńlá ayé o ìwé ìròyìn Platform Times tó jáde lólédè Nàìjíríà ṣàlàyé wọn ní tẹ̀ bá rántí tẹ̀ bá gbàgbé tẹ̀yìn bá ti wá gbàgbé káwọ́ sáré mú yín lọ sóko rọ́tì o ìpè ní ọdún twenty twenty one ìyẹn ní nǹkan ọdún méje sẹ́yìn òun ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS lólédè yìí ni wọ́n yabo ilé olóyè Sunday Adéyẹmọ ilé tó ń bẹ ní agbègbè sókà ní ìlú Ìbàdàn tí ń ṣe olúlùpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ba nǹkan jẹ́ ńgbà náà wọ́n ní kódà àwọn èèyàn kan fara ṣèṣe yánnayànna tí àwọn èèyàn kan tí wọ́n sì tún bá ìṣẹ̀lẹ̀ láàbì yìí tí wọ́n bá rìn wọ́n ní ní ṣùgbọ́n orí kó Sunday Adéyẹmọ orí kó yọ ní ọjọ́ tá ń wòye torí pé àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọn ò rí i kámọ́nlé ṣùgbọ́n ní ọjọ́ tá ń wòye gangan òun ni olóyè Sunday Adéyẹmọ òun ló rò ó lẹ́ẹ̀mejì wípé ó dáná níbi tí nǹkan dé dúró yìí àjẹ́ kíkí òun di gbọ́dẹ̀gbọ̀n kí òun fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ òun ló sì di ẹrú ẹ̀ tó fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ tó sọ pé òun lọ sí orílẹ̀-èdè Jámánì ṣùgbọ́n tó fẹ́ gba ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ láti orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ kó wọkọ̀ òfurufú lọ sí orílẹ̀-èdè Jámánì wọ́n ní ṣùgbọ́n gbà tí olóyè Adéyẹ Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí Sunday Ìgbòho tó dé ilẹ̀ olómìnira Benin ìyẹn Benin Republic ní ọdún twenty twenty one yìí kan náà òun ni àwọn àjọ àtọlẹ̀múyẹ́ tòun ti àwọn agbófinró nílẹ̀ olómìnira Benin ni wọ́n fi kílò fi gbé olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí Sunday Ìgbòho tí wọ́n sì sá mọ́ àtìmọ́lé yẹn ní ọdún twenty twenty one wọ́n ní àtìmọ́lé yìí ló wà kó tó rí pé ìgbẹ́jọ́ wá bẹ̀rẹ̀ láàrin ìjọba a wà yìí o léyìí tó sì ti wá wà ní orílẹ̀-èdè Jámánì ní àkókò yìí wọ́n ní ṣùgbọ́n ní kété eléyìí tó kúrò ní orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀ yìí tán òun ni ìgbẹ́jọ́ ọ̀hún ló wá bẹ̀rẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ àti olóyè Sunday Adéyẹmọ ìgbẹ́jọ́ yìí ti bẹ̀rẹ̀ láti gbà yí wá tí wọ́n ti ń lọ sílé ẹjọ́ tí wọ́n sì ń ṣàgbéyẹ̀wò ẹ̀ ṣùgbọ́n ńgbà tó di lánàá ilé ẹjọ́ ECOWAS eléyìí tó fìkàlẹ̀ sí ìlú Àbújá tí í ṣe olùlò léde Nàìjíríà ó gbé ìdájọ́ kalẹ̀ ìpẹ́ ní ìbámu pẹ̀lú òfin àgbáyé eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ wọ́n jẹ̀bi ẹ̀s ẹ̀sùn títẹ̀ tọ́ Sunday Adéyẹmọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho wọ́n jẹ̀bi ẹ̀sùn títẹ̀ tọ́ mọ́lẹ̀ torí pé ọ̀nà tí wọ́n fi fi kílẹ̀ òfin gbé ní ọdún twenty twenty one ní ilẹ̀ olómìnira Benin nígbà tó fẹ́ tàtàkùrọ̀ láti ilẹ̀ orílẹ̀-èdè wọn lọ sí orílẹ̀-èdè Germany ọ̀nà yìí kù díẹ̀ káàtó àti pé ọ̀nà tí wọ́n fi ti Sunday Igboho mọ́lẹ̀ wọ́n tẹ̀ tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ìdí rèé tí àwọn fi wá fẹ́ ta wọ́n lójì ìjẹ́ ni pé òjì ta wọ́n yìí mílíọ̀nù lọ́nà ogún sẹ́fà ìjẹ́ twenty million sẹ́fà òun ni wọ́n gbọ́dọ̀ san fún Sunday Adé yẹmọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ilé ẹjọ́ ECOWAS ní lẹ́yìn tí wọ́n bá ti wá san mílíọ̀nù lọ́nà ogún sẹ́fà fún Sunday Adéyẹmọ yìí wọ́n gbọ́dọ̀ san láàrin oṣù mẹ́ta wọ́n ní lẹ́yìn tí wọ́n bá ti san owó yìí tán láàrin oṣù mẹ́ta lè jẹ́ àwọn gbé ìdájọ́ alágbára kalẹ̀ lánàá òde yìí ẹ̀rí wípé àwọn ti sanwó yìí fún Sunday Adéyẹmọ wọ́n gbọ́dọ̀ fi sanwó sí ilé ẹjọ́ eléyìí tó fìkàlẹ̀ sí ìlú Àbújá tí ìṣòlù lórílẹ̀ láti san owó yìí àjẹ́ kíkọ́ tún máa múra lẹ̀ láti rí ìgbésẹ̀ míì eléyìí tí ilé ẹjọ́ ECOWAS tí wọ́n tún gbé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ káàkiri àgbáńlá ayé platform times ó fi ìròyìn yẹn lélẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn tó jáde lórílẹ̀‐èdè nàìjíríà ló kà ń kó ròyìn náà. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ní. wọ́n ń pè lẹ́gbẹ̀mọ aṣòfin àwọn aṣojú ti búra fọlọ́run ṣẹ̀rí o. wọ́n ń pè gbogbo dúkìá ìjọba táwọn kan fi jìbìtì kójọ làwọn gbà padà. gẹ́gẹ́ bá a ṣe rí kà wípé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ dúkìá ìjọba nílé ìgbìmọ̀ aṣòfin àwọn aṣojú lọ́jọ́ ìṣẹ́gun àná ni wọ́n ti búra fọlọ́run ṣẹ̀rí o. wọ́n ní gbogbo ohun tó jẹ́ ìjọba tí àwọn kọ lọ̀rọ̀ sí kan tí wọ́n lọ ń gbànú ẹ̀bùrú tí wọ́n fi jìbìtì kó ọ ní gbogbo ẹ̀ ńlá wọn ó gbà padà ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún adémọ̀rin kúyẹ̀ ńlọ sọ̀rọ̀ ìdí mímọ́ níbi àpérò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílùú àbújá lákòókò tó ń dáhùn sí ìbéèrè àwọn oníròyìn ibẹ̀ ní kúyẹ̀ ló ti ń sọ ìdí mímọ́ ó ní òun gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ òun ti ṣetán o láti tẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójúmọ́lẹ̀ láì wo ipò àbí láì wo ọjọ́ orí láì ìwòrú ibi tẹ́nìkan wà ó ní gbogbo àwọn tó jẹ́ kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti pàkọ́ tó jẹ́ gbogbo tó jẹ́ dúkìá ìjọba iná ni wọ́n ń kó sàkàtà wọn ó ní gbogbo ẹ̀ làwọn ti ṣetán láti gbà padà lásìkò yìí ó ní àwọn kan wá wà tó jẹ́ wọ́n ń ṣe dúkìá ìjọba kúmọkùmọ ni bóyá wọ́n wà nípò àbí wọn ò sí nípò mọ́ ó ní gbogbo orú àwọn wọ̀nyí làwọn ti ṣetán láti gba gbogbo dúkìá ìpadà nítorí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinúbú iná ló ń ṣe àtìlẹ́yìn fún ìgbìmọ̀ yìí láti rí i pé àwọn gba gbogbo dúkìá náà padà bákan náà nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lẹ́wà iná làwọn náà ń ṣàtìlẹ́yìn fún ọ láti má bẹ̀rù káwọn ó má fọ̀yà káwọn ó ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ bákan náà ló sọ di mímọ̀ ó ní ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí ó ní àwọn fẹ́ ṣiṣẹ́ àwọn o pẹ̀lú àkóyawọ́ táwọn sì ṣe àkọsílẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo tó jẹ́ dúkìá ìjọba eléyìí tí àwọn bá gbà ẹ̀wọ́ ìròyìn pọ̀ púpọ̀ púpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ nínú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ òní. ẹ nínú ìwé ìròyìn the nation tó jáde fótó ní ilé ìgbìmọ̀ asòfin àgbà kejì lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn federal house of representatives wọ́n ti ṣe lálàyé fún gbogbo àwọn ìpínlẹ̀ àti àwọn gómìnà gómìnà elétò bẹ̀rẹ̀ tìbútò orílẹ̀‐èdè nàìjíríà wípé kí wọ́n túbọ̀ fún akitiyan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí àtìlẹ̀ jẹ́ kí ìpèsè epo pẹtiró kó sùn wábọ̀ kó sì lè rọrùn ní tìbútò orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí ló jẹyọ níbi ìjókòó lé ilé tó wáyé lánàá ní ìlú àbújá ti ṣolù lórílẹ̀-èdè nàìjíríà níbi tí àwọn aṣòfin nílẹ̀ yìí tí wọ́n ti forí korí tí wọ́n sì forí okòó sọ̀ọ́dún wípé akitiyan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣàkóso bọ́lá tinubu òun làwọn rì tí àwọn sì gbóṣùbà káre fún ìṣèjọba sọ̀yà àdèjì ọwọ́ kan ògbẹ́rù lórí ipò ṣe pàtàkì o fún àwọn gómìnà náà eléyìí tó ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ní àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì àti olúùlú lẹwa àbújá ipẹ́ tágbára tí wọn ò bá tiẹ̀ wá ká ẹbu òfẹ́po ńláńlá ó ní àwọn ẹbu òfẹ́po eléyìí tó ń pè ní mọ́dúrà rìfánárì ìyẹn àwọn ẹbu òfẹ́po lóní kéréje kéréje eléyìí tó jẹ́ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan agbára rẹ̀ ká láti dàálẹ̀ wọn ni tí àwọn ìpínlẹ̀ eléyìí tó ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà yìí tí wọ́n bá náà tí àwọn bá náà bá lè dá àwọn ibùdó tòun ti ẹbu òfẹ́po eléyìí tó tó jẹ́ kéréje kéréje yìí tí wọ́n bá lè ṣe ìdásílẹ̀ rẹ̀ láwọn ìpínlẹ̀ wọn fífọ epo wa lórílẹ̀‐èdè nàìjíríà ó tún máa lé gbẹ̀kanjọ̀rin sí i òpin ó sì dé bá bá a ṣe ń gbé epo lọ sílẹ̀ òkèèrè láti lọ rèé fọ̀ pẹ̀lú owó túùlù ti ṣe owó orílẹ̀‐èdè nàìjíríà eléyìí tá a bá tún lò sí nǹkan mi ò the nation ló fi ròyìn yẹn lélẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ ni. ẹ́ẹ́ ọ̀gá àgbà pátá fúnléeṣẹ́ ológun ilẹ̀ wa ti tọrọ àforíjì o látàrí ìbúgbàmù àdó olóró ilé tó wáyé nípínlẹ̀ Kaduna ìwé ìròyìn Nigerian Tribune ló gbé e síta láàárọ̀ ni gẹ́gẹ́ bá ṣe rí kà wípé ọ̀gá àgbà pátá fúnléeṣẹ́ ológun ilẹ̀ wa ọ̀gágun Taurid lágbájá iná ló ti sọ pé òun kẹ́dùn o pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n bá ìjàmbá tó wáyé yìí wọ́n bá lọ ìyẹn lábúlé Tudunbiri gẹ́gẹ́ bó ṣe ń sọ di mímọ̀ ó ní ikọ̀ ọmọ ogun lẹ́wà iná ni wọ́n ṣe àṣìṣe láti ju àdó olóró abúgbàmù sábúlé náà gẹ́gẹ́ bó ṣe wá ń sọ ọ́ di mímọ̀ wípé òun ti fún àwọn tó jẹ́ pé wọ́n ní ìpalára nínú ìjàmbá náà ńlòkun ti fún wọn lówó tó tó mílíọ̀nù mẹ́wàá náírà láti lè máa fi ṣe ìtọ́jú wọn lọ lákòókò tó ṣàbẹ̀wò ìyẹn síbi ilé ìwòsàn ìkọ́ni ti bàráúdínkù eléyìí tó ń bẹ nípínlẹ̀ Kaduna lọ́jọ́ ìṣẹ́gun àná tó ṣàbẹ̀wò síbẹ̀ tá ò bá gbàgbé iléeṣẹ́ ológun lẹ́wà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí iná náà ni wọ́n gbà wípé àwọn làwọn ṣàṣìṣe o láti ṣe ìkọlù sí ogunlọ́gọ̀ àwọn ènìyàn ìyẹn lálẹ́ ọjọ́ ìsinmi lábúlé túndúnbírì níbi tí wọ́n ti ń ṣayẹyẹ mọ́lúdù nàbí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátá fúnléṣẹ́ ológun lẹ́wà nígbà tó ṣàbẹ̀wò sí abúlé náà pẹ̀lú kòlóǹkà àwọn ọmọ ogun tí wọ́n jọ kọ̀wọ́rìn láti ṣàbẹ̀wò ọ̀hún lọ síbi tí wọ́n ti ń sin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fara káṣá níbi ìjàmbá tó wáyé náà lẹ́yìn èyí ń ló wá bá wọn oníròyìn sọ̀rọ̀ ó ní àṣìṣe ńlá gbà iná nìkọlù yìí jẹ́ o kì í ṣe pé àwọn ọmọ ogun lẹ́wà wọ́n mọ̀ọ́mọ̀ láti ju àdó olóró abúgbàmù sáwọn èèyàn lábúlé túndúmbìrì yìí ó ní lákòókò tí wọ́n wòye wípé àwọn adàlúrú ikọ̀ boko haram wọ́n ń bẹ nítòsí agbègbè náà iná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní í wọn kó tó di pé àṣìṣe ìwáyé láyè ẹ̀wọ́ ìròyìn pọ̀ púpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lójúmọ́ òní. lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àdó olóró tó bú gbẹ̀mù ní abúlé tó dún bírí eléyìí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìgábì ní ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ àìkú Sunday ilé tó kọjá lọ yìí wọ́n ní ìròyìn tó ti jáde lórí ẹ̀ wọ́n ní kódà àwọn èèyàn tó tó ọgọ́fà níye òun làwọn oníròyìn ti ṣàkọọ́lẹ̀ wípé wọ́n bá ìṣẹ̀lẹ̀ lábẹ́ wọ́n bá rìn ní àkókò táwa yìí o one hundred and twenty èèyàn òun ló ti jọ́lọ́run nípè láti bí àdó olóró ọ̀hún tó ṣàdédé búgbàmù ní àkókò yìí Àtíkù Abubakar náà ti wá sọ̀rọ̀ ọ̀dàná wọn ní tẹ̀ bá rántí tẹ̀ bá gbàgbé tẹ́yìn bá ti wá gbàgbé káwọ́ sáré mú yín lọ sóko rántí o ìgbẹ́ ní kété eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ tán ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún tá a wà nínú ẹ̀yẹ eléyìí tí ṣe ọjọ́ àìkú Sunday tó kọjá lọ yìí òun ni àwọn oníròyìn ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí tó fún wọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ léde Nàìjíríà eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn NEMA wọ́n ní yàtọ̀ fílẹ̀ yìí kọ́ ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé elé àánú wo ni àwọn náà ti lọ síbẹ̀ láti lọ rèé wo ibi tí ọṣẹ ọ̀hún tó dé dúró ní àkókò tá a wà yìí wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí òun ni àwọn oníròyìn àti ìgbìmọ̀ tó ń bójú àánú wo ni lágbàáyé tó fún wa iléeṣẹ́ ìjọba àpapọ̀ lẹ́dẹ̀ nàìjíríà eléyìí tó sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ti wá ṣíṣọ lójú eégún ẹ̀ wípé àdó olóró tó ṣàdédé bú gbẹ̀mù ní abúlé kan eléyìí tí wọ́n pè ní tudunbiri tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìgábì ìyẹn ní ìpínlẹ̀ kaduna ní ọjọ́ àìkú sunday tó kọjá lọ yìí àwọn èèyàn tó tó ọgọ́fà níye òun ló ti jálọ̀ nípínlẹ̀ kó kódà àjọ nema wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn kan eléyìí tí wọ́n tó márùn ó lé ní ọgọ́rin ìyẹn eighty five àwọn ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lákòótá wàyé níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ wọ́n ní yàtọ̀ fílẹ̀ yìí gan àwọn èèyàn mẹ́rin ó tún dín ní àádọ́rin kan ìyẹn sixty six èèyàn àwọn yẹn farapa lóní díẹ̀ belenja ṣùgbọ́n tí àwọn náà ń gbàtọ́jú lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n bíi tí nǹkan wá dé dúró lákòótá wàyé olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò sípò ààrẹ tá a dì kọjá ìyẹn ní oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀yẹ àlá alhaji atiku abubakar ó ti ké sí ìjọba àpapọ̀ léde nàìjíríà wípé lẹ́yìn ọ̀ṣọ́ka kí ìwádìí alágbára kó bẹ̀rẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ ní abúlé tudunbiri ní ìjọba ìbílẹ̀ ìgábì ìyẹn ní ìpínlẹ̀ kaduna lọ́jọ́ ẹtì lọ́jọ́ àìkú sunday eléyìí tó kọjá lọ yé àtìkù ní ojú ìjọba àpapọ̀ léde nàìjíríà tí wọ́n bá gbé ìwádìí alágbára kalẹ̀ òun ni yóò fi lè sí àwọn ọmọ iléeṣẹ́ ológun nígbẹ̀rẹ̀ pàkọ́ yóò sì tún fún wọn ní ìwòye nípa ìgbésẹ̀ míì tí wọ́n bá tún gbé lọ́jọ́ míì eléyìí tí wọ́n bá fẹ́ ju àdó olólù àtòrí òfurufú níbi tí wọ́n bá ti ń sun àwọn ikọ̀ agbésùmọ̀mí ní tìbútòrò léde nàìjíríà Vanguard ló fi ìròyìn yẹn lélẹ̀. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ni igun kan nínú ẹgbẹ́ òṣèlú labour party ni wọ́n ti bẹnu àtẹ́lu Peter Obi o látàrí ọ̀rọ̀ tó ń sọ sí ìṣèjọba Tinubu ìwé ìròyìn the punch ló gbé e síta gẹ́gẹ́ bá a ṣe rí kà wípé igun Lamidi Apapa nínú ẹgbẹ́ òṣèlú labour party èyí ni wọ́n ti ké sí ẹni tó jẹ́ adíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party náà ìyẹn Peter Obi látàrí ìbẹnu àtẹ́lu àwọn ọ̀rọ̀ kù kòbákùgbé eléyìí tó ń sọ sí ìṣèjọba ààrẹ bọ́lá tinubu gẹ́gẹ́ bá a ṣe rí kà wípé àtẹ̀jáde eléyìí tí wọ́n ń fi síta láìpẹ́ yìí iná ni pé peter obi iná ló ń bẹnu àtẹ́lu ìṣèjọba bọ́lá tinubu lórí ìkànnì x ray láìpẹ́ yìí ní ìfèsì sáwọn àtẹ̀jáde náà lọ́jọ́ ṣẹ́gun ọ̀sẹ̀ yìí iná lẹ́ni tó jẹ́ akọ̀wé ìpolongo àpapọ̀ fún igun ti lamidi apapa nínú ẹgbẹ́ òṣèlú labour party àbáyọ̀mí arábàmbí ni ló ti sọ ọ́ di mímọ̀ ó ní ìfìd ìdírẹ́mi eléyìí tí Peter Obi tó kojú nínú ètò ìdìbò sípò ààrẹ ọdún twenty twenty three iná ló sì ń jàpọ̀rọ̀ rẹ̀ lásìkò yìí o Àràbàǹbí ń ló fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìgbésẹ̀ tí Peter Obi ń gbé láti máa bẹnu àtẹ́lu ìṣèjọba Bọ́lá Tinubu ó ní kò tọ̀nà ó ní nínú ara àwọn ọ̀rọ̀ kùnbákùnbé eléyìí tó tún sọ náà iná ní píparọ́ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu wípé ó fẹ́ kó àwọn ogunlọ́gbọ̀ èèyàn sòdì lọ sí Dubai níbi àpérò eléyìí tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ gẹ́gẹ́ bí arábàmbí ṣe sọ ó ní gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí Peter Obi tó ń gbé láti máa bẹnu àtẹ́lu ìṣèjọba tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó láwọn ìgbésẹ̀ náà kò tọ̀nà ó ní ní tòun o àti igun Lamidi Àpápánu ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn rí ìgbésẹ̀ eléyìí tí Peter Obi ń gbé náà gẹ́gẹ́ bí wípé ọ̀rọ̀ ètò ìdìbò tọdún three yìí iná ni ò tí ì kúrò lára rẹ̀ ìròyìn yìí pọ̀ ó kún rẹ́rẹ́ sínú ìwé ìròyìn The Punch tó jáde lójúmọ́ òní. ọ̀dà ìjọba àpapọ̀ léde nàìjíríà náà wọ́n tún ti sọ òkú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí sí Peter Obi o. kí ni ó wí. látàrí ọ̀rọ̀ kan tí wọ́n tún ní Peter Obi ó tún sọ lórí pé ìjọba fẹ́ ná owó tó tó bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún àtààbọ̀ fifteen point five billion naira láti fi tún ọ́fíìsì igbákejì ààrẹ ṣe wọ́n lọ́rọ̀ tí Peter Obi sọ ni pé họ́wù owó yìí ti pọ̀ ju bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún àtààbọ̀ owó yìí ti pọ̀ ju wọ́n níjọba ti mú ògúnlùntún ọ̀rọ̀ ó sùúrọ̀ bá jígán wọ́n mú ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ́n sùúrọ̀ bá jígán ó di kẹ̀kẹ́ kẹwù lára Peter Obi níbo lọ̀rọ̀ ọ̀hún ti wá wú wá níbo ló dé dúró ìwé ìròyìn The Nation ń fẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹlẹ́lẹ̀ ẹ̀já ká ẹ̀já nìṣó lẹ̀ nínú ìwé ìròyìn Platform Times ẹ̀ eléyìí tó jáde fótó ní kódà ìwé ìròyìn The Nation òun náà kà ń kó ẹ̀ níbi tí wọ́n ti ṣẹ́ nílàyé pé ìsọ̀rọ̀ nígbèsí o ìsúnkún sim òun ní ìgbésẹ̀ gẹ́ngẹ́ wọ́n ní látàrí ọ̀rọ̀ kan eléyìí tí Peter Obi tó jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ní ètò ìdìbò gbogbogbò tá a dì kọjá ní oṣù kejì ọdún tá a wà nínú èyí tó sọ látàrí owó túùlù eléyìí tí wọ́n ní ìjọba àpapọ̀ léde Nàìjíríà yà sọ́tọ̀ fún àtúnṣe ọ́fíìsì igbákejì ààrẹ léde Nàìjíríà ọ̀dàná ẹja mú yín lọ sóko rántí tẹ ẹ bá rántí tẹ ẹ bá gbàgbé tẹyìn bá ti wá gbàgbé káwọ sáré mú yín lọ sóko rántí lónìí mọ̀nà ń wà ìpè ní kété eléyìí tí ààrẹ bọ́lá tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó gbé àbá ètò ìṣúná ọdún twenty twenty four ìyẹn twenty twenty four budget tó gbé e lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè nàìjíríà lọ́sẹ̀ tó kọjá lọ́lọ́hún ṣùgbọ́n tó ṣàlàyé àwọn owó lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó fẹ́ ná wọn nínú àwọn àlàyé eléyìí tí tinubu tó ṣe òun ni pé owó tí àwọn yà sọ́tọ̀ tí àwọn fẹ́ fi tún ọ́fíìsì igbákejì ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn kashim shettima ọ́fíìsì ẹ̀ tó ń bẹ nílùú àbújá àti ọ́fíìsì rẹ̀ tó ń bẹ lọ́dún twenty twenty four kò dín ní kọ́kọ́ ní bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ó tún wá àtààbọ̀ fifteen point five billion naira òun ni owó tí àwọn fẹ́ fi tún ọ́fíìsì igbákejì ààrẹ tó léde nàìjíríà tó ń bẹ nílùú àbújá àti tìpínlẹ̀ èkó làwọn fẹ́ fi tún ṣe o wọ́n ní kí ni àlàyé yìí kí ló jáde sí àti àwọn àlàyé míì eléyìí tí ààrẹ bọ́lá tinubu ti ṣe ààrẹ léde nàìjíríà tó ṣe nínú àǹbá ètò ìṣúná ọdún twenty twenty four eléyìí tó lé ní tírílíọ̀nù lọ́nà mẹ́ta ó dín ní ọgbọ̀n eléyìí tó gbé lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà lólédè nàìjíríà wọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn tọ́rọ̀ yìí jáde òun ni Peter Obi lòun bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé bí orílẹ̀-èdè nàìjíríà yìí kan náà bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún àtààbọ̀ lẹ́ẹ̀fì tún ọ́fíìsì igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ẹ̀fì tún ṣe irúfẹ́ ìwà yìí àti ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó mà bani lẹ́jà fún shocking àti pé nǹkan tó tún bani lọ́kàn jẹ́ ní ẹ̀ka eléyìí tí ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó wà yìí Peter Obi tún ní ewu àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ni òríṣẹ́ ṣe lẹ́yìn tí wọ́n ti kàwé kẹ́kọ̀ọ́ jáde tán wọ́n ní yàtọ̀ fẹ́lẹ̀ yìí kọ́ ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà yọrí yọrí bí ọmọ ilé ìwé ti wúr rẹ gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ lóhùn o ẹ̀ka ètò ààbò ó nílò ọ̀rọ̀wọ́ tòun ti àwọn ẹ̀ka míì eléyìí tó nílò ìrànwọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ṣé owó yóò wá pọ̀jù láti fi tún ọ́fíìsì igbákejì ààrẹ ṣe ọ̀rọ̀ yìí àti àwọn ọ̀rọ̀ míì òun ni peter obi bẹ̀rẹ̀ sí ní sọ lójú òpó x eléyìí tá a mọ̀ sí twitter tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n gbà sà ẹ jẹ́ kí n ṣàlàyé fún un yín sà ṣe é rí ọ̀rọ̀ mi máa ọ́fíìsì igbákejì ààrẹ ṣe ní orílẹ̀-èdè nàìjíríà yé ọdún twenty seven òun ló ti fìdí múlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà torí pé bá a ṣe ń tún ọ́fíìsì ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè nàìjíríà ṣe tá à ń tún ọ́fíìsì ààrẹ tó orílẹ̀ nàìjíríà ṣe tá à ń tún ọ́fíìsì abẹnugan nílẹ̀gbìmọ̀ asòfin àgbà kejì lórílẹ̀ nàìjíríà ṣe bẹ́ẹ̀ náà lòfin orílẹ̀-èdè nàìjíríà náà ló làálẹ̀ tó sì ti fìdí múlẹ̀ láti ọdún two thousand and seven ní orílẹ̀-èdè nàìjíríà yé é pé kí àwọn máa tún ọ́fíìsì igbákejì ààrẹ ṣe ní orílẹ̀-èdè èyí o wọ́n ní kódà ẹ jẹ́ kóun ó tún ràn yín létí o ìyẹn Peter Obi wípé ní ọdún two thousand and ten lábẹ́ ìṣàkóso Goodluck Ebele Jonathan òun náà ya owó tùlù sọ́tọ̀ láti fi tún ọ́fíìsì igbákejì ààrẹ ilé tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe wọ́n ní àwọn wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ míì òun làwọn náà mọ́ lé lórí kì í ṣe pé ààrẹ Bọ́lá Tinubu kẹfẹ́ máa ná owó bí ò ṣe tọ́ àti bí ò ṣe yẹ o the nation. ó fi ròyìn lélẹ̀. nínú ìwé ìròyìn the nation yìí bákan náà ló ti gbé e síta o ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ti pé kí òzekúmi ò lọ sanwó òtọ́ràn tó tó ogójì mílíọ̀nù náírà ìwé ìròyìn the nation ló ní àkọlé ìròyìn náà gẹ́gẹ́ bá a ṣe rí i kà wípé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ni wọ́n ti pé kí mike òzekúmi ti ṣe sàn kó lọ sanwó òtọ́ràn ogójì mílíọ̀nù náírà látàrí wípé ó lọ pe ẹjọ́ tí ò lẹ́sẹ̀ lẹ̀ rẹ̀ iná ló gbé wá síwájú ilé ẹjọ́ ní ìbámu pẹ̀lú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Imo èyí tó wáyé lọ́dún two thousand and nineteen gẹ́gẹ́ bá a ṣe rí kà wípé ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa lọ́jọ́ ṣẹ́gun àná ti ṣe ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún tá a wà yìí iná ni wọ́n fagilé ẹjọ́ kan eléyìí tí Emeka Ihodioha tó jẹ́ adíje sípò gómìnà ìpínlẹ̀ Imo lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP eléyìí tó pé tí a fi ń pé kí a gbé ìwé ẹ̀rí ìbọ̀sípò lé lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo Ozekhome náà ló jẹ́ agbẹjọ́rò fún Emeka Ihediohaye iná ni wọ́n wá ti sọ pé àfi kó lọ sanwó tọrọ látàrí pé ẹjọ́ tó wà àti ẹni tó jẹ́ oníbàárà rẹ̀ tẹ̀ ń gbébọ̀ níwájú ilé ẹjọ́ tó ga jùlọ ńlẹ̀ wa ẹjọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni tẹ̀ lọ ń pé kí wọ́n yọ gómìnà eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Imo kí wọ́n yọ kúrò nípò kó jẹ́ pé Emeka Ihediohaye tinú ẹgbẹ́ òṣèlú PDP yìí iná ni wọ́n fi sípò adájọ́ tìjání abubakar iná ló ṣèdájọ́ yìí bó ṣe ń pé ogójì mílíọ̀nù náírà iná ni yóò sọ gẹ́gẹ́ bí owó òtọ́rọ̀ fún àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn tó fẹ́ sanwó òtọ́rọ̀ yìí fún látìrẹ́gbẹ́ òṣèlú action people's party app uche nnadi uche nwosu àti àjọ elétò òdìbò àpapọ̀ lẹ́wọ̀ inec ni wọ́n pé ẹjọ́ tó gbé wáyé kò lẹ́sẹ̀ lẹ̀ ìdí pàtàkì rẹ̀ o tí àwọn fi pé kó lọ sanwó òtọ́rọ̀ ogójì mílíọ̀nù náírà ìròyìn yìí pọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ òní. ẹ jẹ́ kí n tún gbé ìwé ìròyìn platform times tó jáde lórílẹ̀‐èdè nàìjíríà mú lákòókò yìí ó di rẹ́rẹ́ mú nípínlẹ̀ rivers wọ́n ní ẹjọ́ kan eléyìí tí gómìnà ìpínlẹ̀ rivers siminalayi fubara eléyìí tó pe ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers ìgbẹ́kejì abẹnugan akọ̀wé ilé tòun ti adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti sún ẹjọ́ yìí sí ogúnjọ́ oṣù kejìlá ọdún tá a wà nínú ẹ̀ yìí o ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ eléyìí tó di tìfún tẹ̀dọ̀ síkànnì ọmọlúwàbí lòwúrọ̀ òní níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé adájọ́ ilé ẹjọ́ gíga eléyìí tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Rivers lánàá òde yìí onídàájọ́ Ben White òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé nǹkan pàtàkì tòun ti dì í eléyìí tí àwọn fi sún ìgbẹ́jọ́ òun sí ogúnjọ́ oṣù tá a wà nínú ẹ̀ yìí ni pé àwọn abẹnugan ìyẹn sípíkà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló yọjú síwájú ilé ẹjọ́ níbi tí wọ́n ti ṣẹ́ lálàyé pé làásìgbò kan eléyìí tó ń lọ lọ́wọ́ lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers bá ti dáko tá a wà yé ó ti jẹ́ kí igun igun igun kó ti wá yọ láàrin àwọn aṣòfin eléyìí ń bẹ ní ìpínlẹ̀ Rivers wọ́n ní kódà àwọn sípíkà méjì èyàn abẹnugan méjì ni wọ́n ní ní ìpínlẹ̀ Rivers o wọ́n ní igun àkọ́kọ́ sípíkà tiwọn òun ni wọ́n ń porúkọ rẹ̀ ní manius hanewule wọ́n ní ẹnì kejì òun ni wọ́n pè ní edison yìí wọ́n ní ẹnì kejì yẹn àti ẹni àkọ́kọ́ àwọn méjèèjì náà ni wọ́n lọ́mọ lẹ́yìn wọ́n ní yàtọ̀ fílẹ̀ yìí akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers náà àwọn náà tún ti ní igun igun wọ́n ní wọ̀nyí àti àwọn ì ìdí mi òun ni aṣòfin tòun ti agbẹjọ́rò eléyìí tó ń gbé ẹjọ́ òun ní ìpínlẹ̀ Rivers lánàá tó fi wá ní òun fún ogbó àwọn aṣòfin eléyìí tí ìjọba ìpínlẹ̀ Rivers lábẹ́ ìṣàkóso Siminalayi Fubara eléyìí tó pè lẹ́jọ́ láti lọ rèé tètè wọ́nà àbáyọ sọ̀rọ̀ onígunjẹgun eléyìí tó ń lọ lọ́wọ́ lákòótá wàjẹ́ sípíkà ẹyọ kan ìyẹn abẹnugan ẹlẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ Rivers ẹyọ kan òun lòun fẹ́ rí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n pè lẹ́jọ́ bákan náà akọ̀wé ilé ẹyọ kan òun lòun fẹ́ rí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n pè lẹ́jọ́ wọn ní tẹ̀ bá rántí tẹ̀ bá gbàgbé tẹ̀yìn bá ti wá gbàgbé àgbékàwọ́ sáré rọ̀ yín létí o èpè látàrí làásìgbò kan ilé tó wáyé ní ìpínlẹ̀ Rivers ní nǹkan oṣù tó kọjá lọ yìí níbi tí wọ́n ti ní àwọn èèyàn kan ilé tó jẹ́ jàǹkóríkò ní ìpínlẹ̀ Rivers òun ni wọ́n yabo ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì bà nǹkan jẹ́ níbi tí wọ́n ti ní àwọn ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà wọ́n tún dúró gbangba wálíà wípé àwọn fẹ́ yọ gómìnà Fubara àwọn fẹ́ yọ ọ́ nípò wọ́n ní ṣùgbọ́n ń gbà tí Bọ́lá Ahmed Tinubu ti ṣàlọ́ léde Nàìjíríà àti àwọn èèyàn kọrinkọrin nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n padà dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà òun ló fi jẹ́ rodò lọ́ọ́ mú mi ṣùgbọ́n tí lẹ́gbẹ̀ẹ́ bá ṣòfin ìpínlẹ̀ Rivers ní lábẹ́ bó ti wulẹ̀ kórí Siminalaye Fubara ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers àwọn fẹ́ yọ ọ́ nípò torí pé àwọn ìwà tí àwọn kámọ́ lọ́wọ́ ó kù díẹ̀ káàtó ìgbésẹ̀ tí wọ́n nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tó lòun fẹ́ gbé yìí láti yọ gómìnà Fubara ńkò òun ni òdùnmọ́ gómìnà nú ló fi wọ́ wọn lọ síwájú ilé ẹjọ́ gíga ilé tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Rivers ìgbẹ́jọ́ ọ̀hún ló yẹ kó wáyé lánàá níbi tí gómìnà ti pe ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Rivers ó pè wọ́n lẹ́jọ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún ìyẹn sípíkà ó pè é lẹ́jọ́ igbákejì abẹnugan deputy speaker ó pè é lẹ́jọ́ akọ̀wé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ rivers ó pè é lẹ́jọ́ adájọ́ àgbà nípínlẹ̀ ọ̀hún náà ó tún kó òun náà pọ̀ mọ́ wọn ní ṣùgbọ́n látàrí onígun jẹgun igun igun eléyìí tó wà láàrin àwọn asòfin ní àkókò tá a wà yìí tí wọn ò sí ní ìṣọ̀kan oṣù kejìlá ọdún tá a wà nínú ẹ̀ yìí. nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ ni afárá ọ̀pẹ́ bí tó lọ sí ọjọ́ta yóò di ṣíṣí lọ́dún two thousand and twenty-four o hmm. Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune gẹ́gẹ́ bá a ṣe rí i kà wípé ọjọ́ ìṣẹ́gun àná ni gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ló ti ń sọ pẹ̀lú ìdánilójú oníṣẹ́ rí afárá tó lọ láti ọ̀pẹ́ bí títí dé ọjọ́ta ó ní afárá náà iná ni wọ́n ó ṣe é nígbà tí ó bá fi di ìdákẹ́jì ọdún two thousand and twenty-four gómìnà sanwó-olú ìlú ń sọ̀rọ̀ àrídájú yìí nígbà tó ń bá wọn níròyìn sọ̀rọ̀ lákòókò tó ṣàbẹ̀wò síbi iṣẹ́ àkànṣe eléyìí tó ń lọ lọ́wọ́ náà gẹ́gẹ́ bó ṣe sọ ọ́ nímọ̀ wípé tí wọ́n bá ti parí afárá náà náà ni yóò tún jí ọ̀nà míì tí àwọn ènìyàn yóò máa gbà jákèjádò ìpínlẹ̀ èkó láti lè rí dájú pé gbogbo àwọn ẹlẹ́sẹ̀ iná ni wọ́n rí gbígbà bákan náà ẹ̀wẹ̀ ló tún sọ ọ́ nímọ̀ wípé kókó àti ìdí pàtàkì pàtàkì tí wọ́n fi ṣe afárá yìí iná ní láti mú ẹ̀dínkù bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lágbègbè Allen Avenue tó fi dé Ọ̀pẹ́bí bákan náà ló ní yóò fi àǹfààní sílẹ̀ fáwọn èèyàn láti máa lọ gerege gba ọ̀nà Ọjọ́ta Maryland Ìkẹjà tó fi dé àwọn ọ̀nà míì tó súnmọ́ bẹ̀ oníṣẹ́ rí afárá tuntun láti Ọ̀pẹ́bí lọ sí Ọjọ́ta yìí onínú òun dùn nítorí bí ọdún kan sẹ́yìn ńlá wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ afárá yìí tí àwọn ó sì parí ẹ̀ lọ́dún lọ́dún tó ń bọ̀ ó ní èyí yóò tún mú ìgbélárugẹ bá ìpínlẹ̀ èkó bákan náà ni yóò tún mú ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ èkó túbọ̀ gbòòrò sí i ẹ̀wọ́rò yìí pọ̀ púpọ̀ púpọ̀ ẹ̀kúrẹ́rẹ́ ń bẹ nínú ìwé ìròyìn nàìjíríà tribune tó jáde lójúmọ́ òní. bí ó ṣe ẹ wá jẹ́ kí èmi mú yín rìnrìn àjò ìròyìn lọ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn daily sun eléyìí tó jáde fótó ní níbi tí sọ́ọ̀tà ti ìlú sokoto alhaji sahad abubakar tó ti ń ké sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀ nàìjíríà níbi tí nǹkan dé dán lákòókò yìí wípé tá a bá ní ká fi ẹ̀dẹ́ lẹ̀ kó máa jóná tá a bá sá lọ sí ẹ̀dẹ́ lábẹ́ bó ti wulẹ̀ kórí tí òde bá lé ọmọ ilé lọ́mọ padà bọ̀ wá o ìpè yóò sọ kí gbogbo wa foríkorí káforí okò sọ ọ́ dúró ká sì wọ́nà àbáyọ sọ́rọ̀ ìpèníjà ilé tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà lákòókò tá a wà yé torí kò sí ẹni tó lè bá wa tún un ṣe bí kò ṣe pé àtọwọ́ ara wa náà láfi tún ara wa ṣe o sọ́tà àti ìlú sokoto alhaji sahad abubakar òun ló jẹ́ kọ́rọ̀ wọn di mímọ̀ lánàá nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ẹlẹ́sìn kan ilé tó wáyé ní ìlú àbújá ti ṣolú lórílẹ̀‐èdè nàìjíríà níbi tó ti tọ́ka sí èròǹgbà tòun ti kókó eléyìí tí ààrẹ bọ́lá tinubu ti ṣàròlé orílẹ̀-èdè nàìjíríà tó gbèrú lórí àti lè sọ ìsọdọ̀tun orílẹ̀-èdè nàìjíríà láti tà á jí gìrì ààrẹ sọ́tà ti ìlú Sokoto ní níbi tí nǹkan dé dúró lákòókò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rèé pé kò sọ́nà àbáyọ ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àti pé gbogbo ẹ̀ka ilé tó ń bẹ nílẹ̀ yìí ni ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ tí wọ́n wá ń tọ́ka sí jíjápa sákò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sílẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ eléyìí tí ó jẹ́ kí nǹkan sọmọnà fún àwọn sọ́tà ti ìpèníjà eléyìí tó fi àwọn náà lápè ṣùgbọ́n látàrí pé wọ́n ní ọkàn akin wọ́n fọwọ́sowọ́gbọ̀ pẹ̀lú ara wọn wọ́n fi àdúrà tọ̀ wọ́n sì ní ìgbàgbọ́ wípé ìpèníjà tó ń kojú àwọn yẹn àwọn ò ní bá a kú àwọn sì jàjàbọ́ mẹ́ òun ni wọ́n fi wá di nǹkan àmúyangàn eléyìí tí àwọn ọmọlédè nàìjíríà eléyìí tí wọ́n ń sá lọ síbẹ̀ ní àkókò tá a wà yìí láti lọ rèé wábi tí samuel ti gbé dunlẹ̀ ńbẹ̀ alhaji sahad abubakar tó jẹ́ sọ́ọ̀tà àti ìlú sokoto ṣàlàyé sọ́wọ́ wájú ó ní bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ lédè nàìjíríà àwọn gómìnà gómìnà àti àwọn tí wọ́n lẹ́nu lẹ́ka ètò ìjọba ńlẹ̀ yìí àwọn náà ní nǹkan ṣe lórí àti wọ́ọ̀nà àbáyọ sọ́dọ̀ àwọn ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà síbẹ̀síbẹ̀ ìjọba nìkan ò lè dá a ṣe wọ́n nílò ìrànwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà torí pé ká fọwọ́ wẹ wá òun lọ́wọ́ fi í mọ́ a lè fi ẹ̀dẹ́ wálẹ̀ kó máa jóná káwá sọ pé à ń sá lọ sẹ́dẹ̀ torí pé tí ilé bá lé ọmọ ẹ̀ẹ́dẹ̀ lèèyàn ń padà bọ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Daily Sun níròyìn yẹn wà. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP ń fẹ́ kí Akérèdọ́lù ó gbépò sílẹ̀ fún igbákejì rẹ̀ o. ìwé ìròyìn The Punch ló ní àkọlé náà gẹ́gẹ́ bá a ṣe rí i kà wípé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo lọ́jọ́ ṣẹ́gun àná ni wọ́n ti sọ di mímọ̀ wípé àìlera gómìnà Rotimi Akérèdọ́lù àti bí gómìnà yóò ṣe sílé iná ló ti bà nǹkan jẹ́ o wọ́n ní ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ondo iná ló ń mì lẹ́sẹ̀ látàrí àìlera gómìnà náà náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP bí ó ṣe ń sọ di mímọ̀ wípé inú àwọn ò dùn rárá o pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo nítorí pé ipò tí nǹkan wà látàrí bí àìlera gómìnà Rotimi Akeredolu bó ti ṣe wà lọ́wọ́ yìí iná ni ò tí àwọn lọ́rùn ìdí rèé tí àwọn fi ń fẹ́ kí gómìnà Rotimi Akeredolu kó gbé ipò sílẹ̀ fún igbákejì rẹ̀ ti ṣe Lucky Ayédàtiwa kí yìí wọ́n máa bá ìṣèjọba lọ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo Fatai Adams ló sọ̀rọ̀ ìdí mímọ̀ nílùú Àkúrẹ́ lákòókò tó ń bá wọn níròyìn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Fatai Adams bó ṣe ń sọ ọ́ di mímọ̀ ó ní àwọn kọlọ̀rọ̀ sí kan tí wọ́n ń bẹ nínú ìṣèjọba eléyìí tó ń tukọ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo iná ni wọ́n ti ń lo àǹfààní wípé ara gómìnà òyà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wùwà láabi kan ó ló dìgbà tí gómìnà yìí bá kúrò nípò kó tó di pé àṣírí òtún o ṣùgbọ́n kó tó wá di pé ọ̀rọ̀ dìbò ló yàgò gbogbo ẹ̀ wá bàjẹ́ pátápátá kí gómìnà yìí kó gbépò sílẹ̀ fún igbákejì rẹ̀ kí yìí wọ́n máa bá ìṣèjọba lọ ó ní àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ náà àwọn ń gbìyànjú àwọn fẹ́ kí wọ́n ṣe ohun tó tọ́ àtohun tó yẹ kí ìṣèjọba eléyìí tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ondo kan lè bá àtúkọ̀ náà kébi pé gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo iná ni wọ́n máa gbádùn ètò ọrọ̀ ajé nípínlẹ̀ ọ̀hún ìròyìn yìí pọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ni. ẹ jẹ́ kí n tún fún yín ròyìn ìròyìn kan lójú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun tó jáde fún tòní níbi tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC ìyẹn Nigerian Labour Congress nílẹ̀ yìí ti ṣàlàyé ọ̀rọ̀ fúnjọba àpapọ̀ wọ́n ní nínú ìfọ̀rọ̀wérọ̀ tòun ti ìdúnàádúrà eléyìí tó ń lọ lọ́wọ́ lákòótá wàyé lórí owó oṣù eléyìí tó kéré jù tí àwọn fẹ́ gbà ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká ẹ gbọ́ ìjọba o ṣe èrè tó bá di ọdún 2024. twenty four eléyìí tẹ́ ẹ ṣetán láti máa san owó oṣù tó kéré jù fúnjọba fún àwọn òṣìṣẹ́ òye níbi tí nǹkan bá ṣe dé dúró lẹ́ka ètò ìlera tòun ti ẹ̀ka ètò ọrọ̀ ajé níbi bí nǹkan bá ṣe dé dúró nípa nǹkan táwọn rà tí àwọn sì ń tà nílẹ̀ yìí òun làwọn fi máa gba owó oṣù tó kéré jù kì í ṣe pé iye kan làwọn fẹ́ forí kò lé lórí làákò tá a wà yìí o àtẹ̀jáde tó tẹ̀ wá lọ́wọ́ níbi ètò kan eléyìí tó wáyé lánàá ní ìlú àbújá tí ṣe olùlú lédè nàìjíríà níbẹ̀ ni ààrẹ ẹgbẹ́ nlc nílẹ̀ yìí joe ajaero ẹni tí igbákejì ẹ̀ eléyìí tó ṣojú fún níbi ètò pàtàkì ọ̀hún níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ ìpè lóòótọ́ ìdúnàdúrà ti ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ nlc àtijọba àpapọ̀ lédè nàìjíríà lórí àti lè forí okòó sọ̀ọ́dúnrún látàrí owó oṣù eléyìí tó kéré jù eléyìí joe ajaero ní bí nǹkan ṣe ń lọ lákòókò yìí àwọn ìṣúná ọdún twenty twenty four eléyìí tí bọ́lá tinubu tó ti gbé lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà àlàyé tí àwọn kan fẹ́ sọ sí ti ìjọba àpapọ̀ ni pé ọdún twenty twenty four eléyìí tí wọ́n sọ pé àwọn fẹ́ gbé eléde owó oṣù tó kéré jù tí àwọn fẹ́ máa sọ fún àwọn òṣèlú ilẹ̀ nàìjíríà yìí nǹkan táwọn fẹ́ sọ fún yín ni pé ẹ̀ka ibi tí ẹ̀ka ètò ọrọ̀ ajé bá wà bí ọjà bó bá ṣe dúró lé lórí àti iye tí àwọn ń ná ìyẹn ní owó òṣìṣẹ́ òun ní òní yóò dúró lé lórí o kì í ṣe pé iye kan làwọn wá fẹ́ dúró lé lórí lákòótá wà yìí tó jẹ́ pé ńgbà tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí ni máa san gbogbo nǹkan ti gbówó lórí tí ọjà tí àwọn rà tó ti gbówó lórí ipò tí ọjà bá wà ipò tí ẹ̀ka ètò ọrọ̀ ajé bá wà òun làwọn ń fẹnu kò lé lórí lórí iye owó oṣù tó kéré jù eléyìí tí ẹ gbọ́dọ̀ máa san fún àwọn òṣìṣẹ́ ìròyìn yẹn ojú ìwé kẹfà ìwé ìròyìn Daily Sun